ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àwọn tá a bá ní ìbéèrè. okay one two three four five six seven eight nine one ten eleven. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatu. ẹnìkan ló béèrè question. baba bébí àbí. inshallah aláwọ̀ Now, so ẹnìkan ló béèrè question kan lọ́wọ́ mi but mo ní kó lọ bá ẹni tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí kó fún lẹ́rìí but kó tó di kó máa bá mi ó wàá máa padà bá mi so èmi náà fẹ́ ní condition tó lè jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ na ó ní wọ́n ń kírun lọ́wọ́ nínú àwọn mosque tó máa ń wà ní ojú ọ̀nà yẹn táwọn haúsá máa sábà kọ́ tọ́tù máa ń kírun so ẹnì yẹn dá ó bá jọ̀mọ́ tí wọ́n ń kí lọ́wọ́ tó bá last toraka so ìgbà tó tí máa sálámà ó complete àwọn tó miss lórí ẹ̀ so bí àwọn míì tún ṣe wá dé tó tún fẹ́ kí anoda jọmọ ó tún wá lead wọn so ó wá di jọmọ méjì tó kí bẹ́ẹ̀ so ẹnìyẹn wá ní kí ló ó wá ń bẹ̀rẹ̀ lọ́rùn pé ṣé ó lè ṣe bẹ́ẹ̀. ó ń sàmù lọ kò ì sán tán. no ó ti sọ tó ti sálámọ̀ ibẹ̀. àwọn míì tún wá dé. bẹ́ẹ̀ wọ́n á fẹ́ kí wọn wọ́n á ní kó bọ́ síwájú fáwọn ó dẹ̀ ṣáájú fún wọn ètò ń kí yẹn jẹ́ náfìlà torí pé ó ti kírun ó ti kírun kan àwọn oní àwọn ọlọ́ràn àyàn wọ́n wá ń kí irun ní ẹ̀yìn ẹni tó ń kí náfìlà kò tíye ẹni tí ó ti kírun jàmá kan sẹ́yìn àwọn jàmáàdé wọ́n á fà pé kó ṣáájú fáwọn àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bó ti kí jàmáà tiẹ̀ ó ti kí ọ̀ràn ẹ̀ kan ó ti yanjú yẹn ètò ń kí fún ọ̀ràn yẹn kí ló jẹ́ ṣọ́ràn yẹn ni mọ́ kò yẹ sọ̀ràn yẹn ni fún mọ́ nẹ́fìlà ló jẹ́ fún ṣó yé ok but àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ wọ́n ń kí ọ̀ràn yẹn wọ́n ń kí ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí wọ́n ń kí nẹ́fìlà gẹ́gẹ́ bá a ṣe máa mú wa ní ọ̀pọ̀lọpọ̀ gbà sábẹ́ abi yìí ni abdulrahman bin mu'adh bin jabal radiyallahu anhu tó bá ti kírun tán lẹ́yìn òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ètò kí lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam kí nìyẹn ọ̀rá yẹn tó bá padà délé mọ́ṣáláṣí àdúgbò àdúgbò rẹ̀ torí yàtọ̀ sí mọ́ṣáláṣí òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam àwọn mọ́ṣáláṣí náà pọ̀ eh, lóríṣiríṣi láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám náà tí sẹ́yìn náà Abubakar wà ń bẹ̀ radiyallahu anhu Ali wà ń bẹ̀ radiyallahu anhu gbogbo wọn wà ń bẹ̀ káàkiri káàkiri kìmáì ok tóun bá wa ti kírun ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám tán tó jọ lájàmá lẹ́yìn rẹ̀ kí ni tá a sọ pé ó jẹ́ ládàá ẹni tó kírun ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám one thousand irun uh, tí a kí ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ó ní ọlá ju irun tá a kí níbò lọ ní ẹgbẹ̀rún gbà ètò àwa yàtọ̀ sí ti haram haram Mẹ́kà irun tá a kí ní haram Mẹ́kà irun kan ṣoṣo tá a kí ń bẹ̀ ó ní ọlá ju irun tá a kí níbò lọ ní ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ìgbà that is hundred thousand irun kan ṣoṣo ìgbà tó bá jọ lẹ́yìn tán lẹ́yìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó bá wà lọ sá àdúgbò rẹ̀ wọ́n wá ti síwájú sọ̀rọ̀ pé òun kí náfìlà báyìí tóró ti kí kẹtẹ́lẹ̀ hmm? àwọn tí wọ́n ń kí irun lẹ́yìn rẹ̀ ńkọ́ kí ni wọ́n ń kí ọ̀rọ̀ àyà tó kò sí àtọ̀ láàrin ní tó ṣẹlẹ̀ yìí àtẹnìyẹn náà sọ kò sí ní tó burú mbẹ́ five ìyá àgbàlagbà kan wà wọ́n bí ní mùsùlùmí kò kí n kírun títí tó fi wọ bí age of seventy so at, at that age tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí kírun ṣé ó ní láti wẹ̀ wẹ̀ ní pass àbí àìdí tí ó wẹ̀ àbí wẹ̀ pé ó fẹ́ join ìṣẹ̀lẹ̀ nínú. ìbéèrè yẹn ò yanjú ṣé kí kírun yẹn kẹfẹ́ ní tẹ́ wọ seventy. rárá ìyẹn náà mo fẹ́ béèrè pé at that stage. ìyẹn ni wípé kò bìkítà níbi ìrún kíkí kò bìkítà kò ní mọ̀ ah, bẹ́ẹ̀ o kò bìkítà dé kò bìkítà ṣùgbọ́n gbà tí bóyá anú ọba adẹ́dà wa lè bá àwọn èèyàn wá ṣe wáàsí fún un pé kò tí lọ jábọ̀ o ìgbà àkọ́kọ́ tí wọ́n dẹ̀ béèrè lọ́ọ̀rẹ́ tó o bá dọ̀hùn kí ni ìrun ẹni tí ò kírun kò kò sí bó ṣe fẹ́ rúlà ní gbangba ọjọ́ gbendalkiam ẹni tó kí mu torí ẹni tó kí ọ̀ràn yàn tó kú káàtó tí ọba adẹ́dà sọ lẹ́nu òjíṣẹ́ náà sàlàyé sàlàm ní wípé àbá fináfìlà rẹ̀ dì tó ń túmọ̀ sí pé nàwáfìlì yẹn náà kò ní gbé èló fi jẹ́ wípé ẹni tí ò wá kí mu ọ̀ràn yàn kan a lè sọ pé kó tún máa rìpíìtì rẹ̀ kó máa rìpíìtì tó ibi tó bá ṣẹ́kù nínú tọ́jọ́ wọ́n fi ta rẹ̀ kí wọ́n fi kò sí gbẹ̀mbẹ̀. nísìnyí wá serious ó ti wá kọ́ yé wọ́n ṣe pé kí n tó lè dúró bí irun bó ṣe jẹ́ pé òun ni kọ́kọ́rọ́ àlìjánná kọ́kọ́rọ́ ìrun náà òun ni kíni atọ́hùr ìmọ́tótó ìmọ́tótó ti ọkùnrin ní àwọn ibì kọ̀ọ̀kan tóbìnrin yàtọ̀ sí tọkùnrin ibi tó ti yàtọ̀ náà ni wípé obìnrin máa ń rálejò ọkùnrin yìí rálejò tá a gbà lérò pé lálejò ni wípé wọ́n máa ń ṣe nǹkan oṣù lórí nǹkan oṣù sì wẹ̀ wọ́n pín sí ọ̀nà mẹ́ta ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó máa ń ṣe tó ti máa ń ṣe àtẹni tí n tó wá dé bá ó yapa sí bó ti máa ń ṣe tẹ́lẹ̀ ìyẹn ni wípé àwọ̀ ọ̀dá ó ṣẹlẹ̀ sí ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ yóò máa wọ́ọ̀chì bọ́ọ̀ ló ṣe ṣẹlẹ̀ sóhun. ìyẹn ni ó jẹ àlàáda rẹ̀ ni ó jẹ bó ṣe ń ṣe tó bá yẹ pé bó ṣe ṣe nísìn bó bá rí ó kan tàbí kò tiẹ̀ rẹ́ jẹ́ pàápàá ọwọ́ rẹ̀ kàn máa ń pani ọ̀pọ̀sùn tàbí ọjọ́ kan ṣoṣo ló ń lò àwọn míì kírun tó kásìkò zuur tó tó yóò rí tí zuru bá ti ń tó báyìí zawali fẹ́ ṣẹlẹ̀ yóò dúró tí a bá tuntun kírun tán tí àsìkò zuru tún ti kọjá yóò tún rí wọ́n máa ń fi àsìkò òrùn lẹ̀ àwọn kan wá bá wọn dẹ́ wàjọ mẹ́ta ẹlòmíì jọ márùn ẹ̀mí jọ méje ẹ̀mí jọ mẹ́wàá bọ̀dù gbọ́dọ̀ ju mẹ́ẹ̀ẹ́dógún lọ na ó ti máa bó ṣe máa ń wá fóun ìyẹn ní ẹni kejì ẹni kẹta ọmọ bó ṣe máa ń wá fóun ṣùgbọ́n létò yìí lóṣù yìí kò wá bẹ́ẹ̀ ó ń ṣégeṣége kò dúró ọkàn ìyá ni nature bí ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ṣe rí ó síra wọn yàtọ̀ sí àwọ̀dá so ẹni tí obìnrin ó sọ gbogbo eléyìí. láti fi jẹ́ pé kí ni kí aṣetán kọ́mọ̀bà fi máa fi gbá bọ́ọ̀lù torí tí nǹkan oṣù rẹ̀ bá ti dá ọ gbọ́dọ̀ wẹ̀ ọ gbọ́dọ̀ mú irun wá tí àsìkò orun yẹn ò bá ti kọjá masalan gbà tí nǹkan oṣù rẹ̀ dá sí nígbà tí oorun ṣe wọ̀ ni a lè sọ pé kó mú àṣírí wa ṣó ti yé náà. gbogbo àwọn eléyìí yóò sọ ah, tọ́ba yẹ pé ẹ̀jẹ̀ bímọ náà ni ẹ̀jẹ̀ bímọ náà gbọ́dọ̀ ẹ̀jẹ̀ bímọ àti nǹkan oṣù òfin kan náà ló dé wọn òun náà gbọ́dọ̀ ju nǹkan tó wà níbi òun ní gbé kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ tọ́ba ti ju ogójì ọjọ́ lọ ọ dá o kò dá o kò wẹ̀ kò máa kí o tí nǹkan oṣù. gbọ́dọ̀ ju jọ́mìlì lọ jọ́mìlì hmm. na ṣùgbọ́n ẹni tó yẹ pé jọ́mẹ́ta ló máa ń rí ọwá wá létò yìí lẹ́yìn jọ́mẹ́ta òun kò dúró kọ́ máa dá lóhùn jọ́mẹ́ta yẹn ti pé tó ti mọ̀ bó ṣe máa ń ṣeun kọ́ wẹ̀ kọ́ máa kírun tọ́ba wá já wọ̀ dànù ìyẹn tí kì í dúró fún ìdẹ̀kùn wá fóun báyìí la wa ti tó yọ dẹlẹkẹ tí ó bá ti di pé àsìkò ìgbẹ̀yìn àyílà ó fẹ́ parí tí asiri ó bẹ̀rẹ̀ yọ wẹ̀ yọ wà mú àyílà tí asiri wa tí magrib bá ti tó yọ mú díẹ̀ tí àsìkò gba ìṣá àkọ́kọ́ ìṣá ó àsìkò wọnú bàtí shafak pupapupa wíwọ̀ oòrùn yẹn tó bá ṣe kí ni disappear yóò wẹ̀ yóò mú magrib àti isha tí alifajari bá ti yọ yóò wẹ̀ yóò máa ṣùgbọ́n wa kó fi rọlọ́rùn torí pé kí ni abáyẹn kọ́ máa wẹ̀ nínú gbogbo àsìkò oorun yẹn yóò fẹ́ mú haraj wa ìnira ntí ọba adẹ́dà sì fi kẹwàá nínú ẹ̀sìn Islam ní pé ó ní ma ja'ala Allahu alaykum fi dini min haraj àfi ara ní lórí ẹ̀sìn ìyàtọ̀ jẹ́ pé ó wá wọ seventy ìgbà yìí ní ọ̀sẹ̀ tó tají ọba ni kò bàjẹ́ torí pé ẹ̀mí ò tí bọ̀ àhà tọ́ba gbìyànjú nínú ètò kù ọba adẹ́dàá lè fi ṣe sábàbí fífi tún ti kọjá ṣe sẹ́yìn ṣe yọkọ bí ó ṣe wẹ̀ dáadáa yóò jókòó yọkọ bí ó ṣe máa ìrun kí dáadáa yóò wá máa mú ọ wá bó ṣe yẹ kó mú ọ wá yóò gba oyè òkè kan tí wọ́n máa ń kí àwọn kan wọ́n ní àwọn máa ṣe àlùwàládé wákàtí ìyẹn ni wípé wọ́n máa ń ṣe muhafaza alẹ́ lè wúdò ọmọ ń wà nínú àlùwàwà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lè ṣe sọ ọ́ ní walan yuhafiz ala al-wudu illa mu'minan ẹnìkan yìí máa ṣọ́ kó wọn wà nínú àlùwàlà ní gbogbo ìgbà àyàfi olùgbàgbọ́ òdodo kọ́lọ́mọ sáà ṣe wà lọ́lùgbàgbọ́ òdodo. ṣebí muslim ni kò dẹ̀ bọ́kún islam kó lọ́rùn rẹ̀ ọkàn jẹ́ aláìbìkítà ni mùsùlùmí rẹ̀ náà lọ́wọ́ àkóso kò ní ẹ̀wẹ̀ kankan ṣé kì í ti wẹ̀wẹ̀ kan kọ wẹ́ kọ wẹ́ ní fásitì láyé rẹ̀ yóò wẹ̀ kó wẹ̀ ìwẹ̀ ní fásitì ni ó wẹ̀ tọ́ba ti ní o ti kọ́ àwọn wẹ̀ bẹ́ẹ̀ ni hmm. aláìbìkítà ni kì í ṣe pé kì í ṣe mọ́ aláìbìkítà aláìmọ̀kan àti kófò inú yàrá kan náà ni wọ́n wọ́n jọ wà ògóńgó àìmọ̀kan náà ni kúfùrù. naam hmm. wọ́n mú béèrè kan wá so wọ́n ní ẹni ń bèrè pé kí ni ìjìyà tó wà fún ọkùnrin tó fẹ́yàwó méjì ṣùgbọ́n tí ó ń lo ọjọ́ méjì lọ́dọ̀ ìkan tó dẹ̀ ń lo ọjọ́ márùn-ún ìkejì. wọn náà ní pé tọba ṣàbọ tọba àbòsí láàrin àwọn méjèèjì ẹni tó bá níyàwó tó ṣe àbòsí fún un níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama n ta fi dá mọ̀ ní pé abala rẹ̀ kan yọ̀rọ̀ yọ̀ wá paralyze so gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe àwòjẹ ọkàn lọ láì. Like, torí wípé wọ́n rò pé iṣẹ́ àwọn abẹ nìkan ni n ta sọ ní 1986 òun náà látún sọ ní ọmọ yàrá kan ló rán mi létí ní nǹkan bí oṣù kan sẹ́yìn ní ọ̀rọ̀ tí a sọ nígbà yẹn o òun páyà kọ́mọ ṣẹlẹ̀ wípé ọlọ́run má jẹ́ kó jẹ́ pé látara pé à ń ṣe. ìyàwó jẹ́ ọkàn lọ láì mọ ọ̀nà tá a gbà ṣe akànbẹ́lú ní ọ̀fà sábàbí wíwọ náà ọgọ̀ọ̀rọ̀ níjọ́ gbẹ̀ndàkíá látara yìí pé ọkànbẹ́lú ni torí pé aburú ti ń bí láwùjọ àti bí ṣe ń da àwùjọ rú ó le ju ọ̀nà yòókù gbogbo ẹni tó nínú ẹ̀sìn. kó jókòó kó ṣèwádìí dáadáa kó dẹ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó pọ̀ lórí rẹ̀ kìí ṣe ń téèyàn jálù àlèjálàlùwàlà àlèjálù àlèjálòwò ṣíṣe profession èèyàn gan àlèjálù masalan ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà medical doctor ni ó béèrè àwọn béèrè kan. wọn analyze kí ni ṣeré aṣọ lórí rẹ̀ fún ọlọ́yà pati ń sí wọ́n kọ́ àwọn ní medical college monitor tí wọ́n kọ́ ní medical college tọ́ba lè sọrí mọ́ ṣẹ̀ríà èwo ni ó yàgò fúnra wọn ọlọ́tí yé o torí pé muslim doctor ó yàtọ̀ sí doctor yòókù muslim businessman ó yàtọ̀ sí businessman yòókù mathalan. a máa ń sọ gbogbo wa pé lànà iṣẹ́ wo ibi iṣẹ́ yìí yóò kẹ́r kò lè tán láàárọ̀ ọmọ bá aláàárọ̀ ọjà kan ọjà kan lọ́wọ́ ẹnìkan Maka bá ń ṣe nà ó ní a bí mo ṣe rí ọ yí ọ̀nà rẹ jìn ìlú tó ti wá ntí ń wá quality tó high ló ń wá tèmi yìí kọ́tì rẹ̀ ọ̀ kò lè ju bíi ten riyals lọ ṣùgbọ́n tó o bá lọ ọ̀sàlẹ̀ ẹnìkan wà ń Ahmed Abdulwahid ni wọ́n ń pè ó ní lóríṣiríṣi but quality ti ẹ̀ high but ọ̀wọ́n o lọ́ọ̀gùn yẹn wò garib jidda ngba débẹ̀ kí ló ṣẹlẹ̀ one hundred and something lábá lóòótọ́ but quality yẹn yàtọ̀ lóòótọ́ ọmọ ìyá tó ti ra àwọn aṣọ níbi last hajj ọwọ́ wá this hajj aṣọ tí mo ra yẹn kò bá mu ó fún ó ṣe kíní ó ní ṣó o mu dání ó ní bẹ́ẹ̀ ni ó ní wá pààrọ̀ rẹ̀ sọmọ sọmọ pé kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí torí pé kíni operating system yẹn operating system yẹn kìí ṣe kìí ṣe ààrẹ so <laughs> ibi tí gbogbo ẹ ti tó ti wọ́ nìyẹn so lọ́ fi jẹ́ gbogbo nǹkan tí wọ́n bá ṣe as muslim ó máa kí lófin tó dé kó tó kàn lò wọ́n dẹ̀ gbìyànjú láti mú òfin ẹ̀ ṣe torí ẹ̀sìn ní gbogbo ẹ̀ ìyẹn ni wípé ma faratna fil kitab min shay'in a fi nǹkan kan lẹ̀ nínú tírà yìí pé a wá ṣe àìbìkítà àfi dá sọ̀rọ̀ ẹ̀dá kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀dá tí alukurani yọọlẹ̀ tí o dá sí tọba adẹ́dọ̀ ò àlàyé ntọ́ba fẹ́fẹ́ àwọ ó lè lọ ó <clears throat> méjì lọ kò gbọ́dọ̀ fẹ́ lọ àwọn ọmọ ìyá lóbìnrin náà kí wípé a ah, eléyìí ẹ̀tọ́ ọba adẹ́dà ni. tó fún ọkùnrin kí wọ́n má jẹ́ kí owó kó dé lẹ́vù tó jẹ́ pé wọ́n wàá kórìíra tí ọba adẹ́dà ṣe ní ẹ̀tọ́ ṣùgbọ́n ọkùnrin tó ń ṣe tó fẹ́ ṣe kó náà wò dáadáa kó kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ kó dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe kó má jẹ́ sábàbí fún un níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tí ó fi gba sàtífíkẹ́ẹ̀tì náà na. jazakumullahu khairan. wa antum jazakumullahu khairan. asalaamualeykum. wa akum salaam tala. naam lórí tí àwọn afa ìbéèrè ní yà kan obìnrin tó yẹ pé ẹ ní nǹkan oṣù tiwọn ọ wà ní ó ti máa ń hàn. kéde pé mo ní à ń wà ní. naam. ọ̀kan yìí máa wà ya eh, dọ́rọ̀sì tá a bá ṣe ó máa ń lọlé láàrin àwọn àwọn ìyá rẹ̀ àti àwọn àǹtí rẹ̀ gbogbo òun náà máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ìgbà tó wá débẹ̀ wípé àwọn obìnrin kan wà wọn è rí ẹ̀jẹ̀ ọwọ́ wọn ní máa. bàbá bàbá rẹ̀ wá ń tẹ́tí sí lọ́wọ́ ní gbẹ́nu sọ́hùn ṣé ìkọ́ púpọ̀ tí nàìjíríà ń kọ́ yín nù tọ́ra ti ní iṣu kan ti tẹ́lẹ̀ wípé àgbọ́rí nínú ìṣesí ẹ̀dá ọba ń takò ọmọ bàbá yẹn tọ́jú àkọ́bí rẹ̀ lóbìnrin lọ́wọ́ ni a ọ̀rẹ́ òun báyìí bí ṣe máa ṣe nù fáwọn ìtẹ̀lẹ́bí ankara <laughs> ọ̀rẹ́ òun báyìí ṣe é ma ọ̀fẹ́ wọlé dé ní bí ṣe máa ṣe nù so àwọn wọ̀nyún kò ní sọ̀rọ̀ pé al-hukmu yaduru ma li illa adman wa wujudan ìdí tí a fi ṣe òfin tí ò bá ti sí mbẹ òfin yẹn náà ó ṣe kí ni àgbẹ̀fọ̀ kó mbẹ ìdí tá a fi ní kí wọ́n wẹ̀ ó ní kí ni tọ́rẹ́ ti ń jáde lọ́wọ́ ibi tó fẹ́ sọrí sí nìyẹn ẹ̀jẹ̀ ò dẹ̀ sí ẹ̀jẹ̀ kankan ò jáde nítorí náà kò ní kò sí wẹ̀ fún. jazakumullahu khairan. toro ń disturb mi ti pẹ́. naam naam. a ní nínú àwọn ọmọ yàtọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀kan lọ́dún ló ń ṣe nǹkan oṣù. subhanallah. a ní nínú wọn tó yẹ pé ẹ̀ẹ̀mejì lọ́dún. subhanallah. bẹ́ẹ̀ni six six months interval ló máa ń ṣe nǹkan oṣù. bọ́sà ìròrí kan wá wà. àwọn kan fẹ́ sọ wọn ni mi sọ wa méje ni bọ́ mi mọ ẹ tó ti bí tí mo mà ẹ àwọn ọmọ rẹ wà tí wọn à yunifásitì <laughs> so àwọn tí wọn ò dẹ̀ ṣe pàápàá náà àwọn ọmọ rẹ sọ pé ṣé yóò dẹ̀ bímọ torí bàbá yẹn náà béèrè irun kankan sọ yọ wà bímọ ni à ah, ṣé bẹ́ẹ̀ yìí náà ra àwọn ọmọ rẹ ìgbà yẹn tá à ń fi sọ ọmọ rẹ ti súnmọ́ mẹ́wàá jazakumullahu khairan but kini kan wa lórí ẹ̀ lórí pé alhamdulilayi jazakumullahu khairan ẹlòmíì tó yẹ pé iṣẹ́ ọdún kan lòun máa ń ṣe nǹkan oṣù. kí lọ́kàn bẹ ìyẹn ọ̀kan ẹ̀ máa ń ṣe ẹ̀jí máa ń ṣẹlẹ̀ eh, tí ló béèrè báyìí ntí mo ọ̀fẹ́ béèrè lẹ̀. Eh, eh, ntí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ pé nínú àwọn obìnrin kan ó ń jẹ́ pé bí pé bí àwọn èèyàn sọ pé ó ní àrùn lára ló fi ń ṣe bẹ́ẹ̀. àbí bóyá wà wọn. àdámà rẹ ni. Ah, ẹni tí mo sọ pé ẹ̀ẹ̀mejì lọ́dún yìí náà hmm. camel ni mo máa ń pè she is a very rugged sister àfi bí ọkùnrin hmm. very rugged she only fall sick eh, and ó tough gbogbo àwọn nǹkan tí ó rò pé èèyàn nílè tarabọ̀ ní tarabọ̀ london fún ṣe kọ́lá máa bá dáàbò bò. jazakumullahu khair. jazakumullahu khair. bọ́lá ń ṣe lillahi fi akhlaqi fi khalqihi ajaib ọba adẹ́dà ó ní àwọn àgbáyanu nínú gbogbo bó ṣe dá àwọn ẹ̀dá rẹ̀ àrìn wọn ni yorùbá ní àrìn jìnnà láàrin àbújá bàbá rìn jìnnà dáadáa. ẹ dáhùn ìbéèrè kan ní tí mo béèrè níbi oṣù díẹ̀ sẹ́yìn. lórí pé mo ní ìmáàmù kan ní àdúgbò wa. pé subahi irun àsùbá nìkan ni irun fájúrò nìkan ló máa ń kí fún wa. so ẹ wá sọ̀rọ̀ pé bóyá mo ṣì í gbọ́ ni pé ìyẹn ò ń ṣe ìmáàmù torí pé kò ń kí zoro asri maghrib isha ní gbogbo gbà so so irun salatul fajiri nìkan. ọlẹ ṣèmi gbọ́dọ̀ tọ́ ah. tọ́ba kírun kan ṣoṣo imam náà ni kódà ló kí ìdajì nínú gan imam. ok torí tí yóò bí ọ̀rọ̀ yẹn ni pé ah, náà mo ti gbọ́ yẹn yìí náà ah, èyí tó jẹ́ kẹta ni lórí ọ̀rọ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe báyìí. náà especially àwọn àtàjẹun ní iṣẹ́ ọwọ́. ọmọlé. bẹ́ẹ̀ ni. náà. <laughs> Ah. naam so àwọn kankan bẹ tó yẹ kó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀rù máa ń bẹ èmi gan ah. lórí pé torí ní ilẹ̀ Yorùbá bí èèyàn bá bẹ́ ṣe gbà mí mọ̀ràn jọ sí pé èèyàn sọ náà ni tí bá rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ bí aburú èèyàn sọ fún nílé hmm. but sẹ́mọ̀ ní site àwọn èèyàn ó stamp yẹn pé ah ṣẹ̀rá àfa ìgbébòrò ni. Eh, <laughs> ọmọ kanu méjèèjì ni ìmọ̀kọ́ ọwọ́ náà ọlọ́run tàbí kò sòdodo. torí ọ̀kanu méjì ló mú. nam sa ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ gbà mí mọ̀ràn. irú ní site kan tí mo ṣe sẹ́yìn ó ṣẹlẹ̀ pé ó ní pop. Nah ìgbà tí ó kò tí owó ẹ̀ ó ní iye tó kò tí. ó fi tiẹ̀ náà kún. èmi ò tiẹ̀ onílé kan jẹ́ni tó nífẹ̀ẹ́ mi ló yẹ kó máa ń bò mí gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀. na but mo ó ní engineer ní site. na tó jẹ́ pé engineer yẹn ó wá lọ báyà yẹn gbàtàn lọ báyà yẹn tọ́jú sọ̀rọ̀ ẹni tẹ́mi introduce wọn náà brother ìyẹn kò eight hundred and fifty thousand naira àti material àti workmanship so ẹni engineer wa mú wa ó mú one point one hundred and fifty thousand naira wa so later wọn trust engineer mọ wọn tún wá invite engineer mi wá pé kọjọ máa ṣiṣẹ́ papọ̀ so gba engineer kejì yẹn wá dé ó invite kan náà brothers yẹn pé ó ṣe interview so later ṣá ó wá lọ báyà pé ṣe rí brother tèmi mú wá yẹn pé iṣẹ́ tí ó máa ṣe kò ní quality. Mm -hmm so ìyá yìí lówó program fẹ́mi àwọn òsàn anything pé ah, wọ́n ní. nítorí náà quotation tó bá mú wá kò lè kò lè kò lè mú. yóò jẹ gbèsè náà ní lórí ẹ. bẹ́ẹ̀ni bí yóò tẹ ẹ jẹ gbèsè kò ní ṣe dáa. ṣáde bí ìyá yẹn ṣe sọ fún èmi ah, mo kóra arúgbó má yẹ pé bẹ́ẹ̀ èmi náà fẹ́ rí nǹkan mẹ́ so wọ́n wá approve ní one million one hundred and fifty thousand naira. so ìgbà tó wáyá èyí tó jẹ́ pop tí engineer àkọ́kọ́ yẹn mú wa. bẹ́ẹ̀ ọlọ́run wá dàrin wọn rú ẹni yẹn wá ń sọ fẹ́mi pé àti owó material àti owó iṣẹ́ o nígbà tọrọ dàrún láàrin wọn ó ní seven hundred thousand naira ó tiẹ̀ ní seven hundred so wọn á kó ìmárì pé ó ń lọ bí four hundred thousand and fifty naira kọ́ ni wá so ọ̀rọ̀ yẹn ó wá sọ fún mi so ó wá ń gbé mi lọ́kàn pé ah ṣé kò sọ fún nílé ṣé ń sọ fún nílé ni àbí kí n kàn gbẹnu dákẹ́ kó má di pé so onímọ̀ kan fẹ́ béè lórí àárín yẹn assalamu alaikum tó lọ́wọ́ kẹ́ẹ̀tì. ṣó nílé fi lọ ẹ́. oh di another question. kò sọ pé máa ń wá ẹni tí ó ṣe pop ó ti mú fún un ìyẹn ti kọjá ń bẹ̀ kò sọ fún ọ yìí pé iṣẹ́ tí ó bẹ ẹnjìnìá àti pop mú wá ẹni pop mú wá kò sọ pé kó mú yàn wá. no pop ló mú ẹnìkan ẹnjìnìá pop ló mú ẹnìkan wá ló mú yàn wá ẹnjìnìá ló mú pop kan wá ìwọ náà mú kan wá ẹni tó mú wá wọ́n reject ẹ̀ wípé torí pé kò ṣírò ti engineer mọ́ so àwọn tí wọ́n wá ṣì mọ́ àní wọ́n wá dàrú ìgbà tí ẹnjìníà sọ fún onílé wípé tiẹ̀ ìṣà rẹ̀ kí lè nílé ṣe ó gba tiẹ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan tí lè fúnra wọn. naam naam tí wọ́n táàrin wọn dàrú ẹ̀ ìgbà táàrin wọn dàrú yẹn o hàn sí nílé. hàn sí nílé. no àwọn fi wọn lẹ kí wọn ma dín pẹ̀lú ara wọn. ní tó wá fẹ́ kàtẹ́ mi ni pé hmm. ó wá ní àáfà ó pè mí. naam ó ní ṣé o fẹ́ sọ fún òun tó ń ṣẹlẹ̀ nínú ẹ ọ wàá sọ fún un ma mo fún tó qualify. tẹ́ ẹ yọ ń sẹ́tìn ntí ẹ̀ ń wálẹ̀ rí àgbàlagbà tágbàlagbà bá wá nǹkan tó bá rí fi hàdà rí so àgbàlagbà ni ntọ́ ń wá lórí so mo máa ti ń lọ mọ̀nà mo fún yín lẹ́ni tí yóò ṣiṣẹ́ èmi ò sọ pé ẹni tí ó ṣiṣẹ́ yẹn kó fi tèmi kún torí yìí pé mo ti mo ti fún iṣẹ́ tèmi mo ti bíìlì yín fún but àwọn tí wọ́n mẹ́lòmíì wá fún yín wọ́n ti fi tí wọ́n kún àní wọ́n fi dàrú ah màmá ẹ máa ran láàrin ara yín ẹ yọ èmi lẹ̀ sí tèmi má dá sí. wàá tún fi lákùn lọ́kẹ̀ náà. sáwọn àlekún sọlá ọlọ́run ajé àríyìn pẹ̀sà. lórí dáadáa. Uh, questions. a fẹ́ pẹ́ nìkan a fẹ́ pẹ́ lórí dáadáa. inshallah ọlọ́run àṣẹ. Uh, question tí mo fẹ́ béèrè ẹnìkan ló ní kí n béèrè ẹ̀ ọwọ́ mi ló ti béèrè bọ̀ mo ní ó ju agbára mi lọ ó ní èèyàn kan máa rí èèyàn kan fẹ́yàwó ìyàwó yẹn wá jẹ́ nìkan tó máa ń sick ó ti wá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ó wá ní ntòkù ní pé kó ń lọ fa kalẹ̀ fún bàbẹ́ ẹ̀. òun ò fẹ́ mọ́. kí bàbẹ́ ẹ̀ máa tọ́jú ẹ̀ so ọ abẹ́ lọ mi pé ẹni tó ń dẹ̀rí òun dẹ̀rí ní pé kódà òun ní súnà nípẹ́ ni ni pé ṣe ìjọ́rọ̀ yẹn wọlé ìjọ yẹn kó ṣe bẹ́ẹ̀. Ah! ó depend. mo wá ní mi ìdè dáhùn rẹ. ṣé illness yẹn àwọn àwọn òbí ni wọ́n lè mójútó ni. ah no bó ṣe béèrè lọ́mì náà nìyẹn pé òun fẹ́ béèrè ọ̀rọ̀ kan o ó rú lójó torí ẹni yẹn òun rí lẹ́ni tó jẹ́ oníṣúná tó ń dẹ̀ fi hàn lẹ̀ ntí ń ṣe àwọn òbí ni wọ́n lè mójútó ṣe n tó fà ní. bóyá n tó fà ní ní ìbéèrè dé ah, béèrè dé tí ì ṣe ìyẹn òun náà ni ó mójútó torí ìyàwó rẹ̀ ni. asalaamualeykum warahmatulahi. wa aleykum asalaam wa rahmatulahi. Eh, ẹ sọ̀rọ̀ kan nígbà kan lórí àwọn làlórí tó lè má jẹ kí làlórí tó lè má jẹ kí èèyàn kírun ní time tó yẹ kó kì náà bíi tó bá lo bí ẹni sedative kìíní tó lè jẹ kó sún gbàgbé time yẹn. ó lè má jẹ sedative ó kà lè fi. but wá eventually wá jẹ́ pé bí irú bó ṣe bóyá lóògùn tó wá sún gbàgbé títí láti bíi zoro tó fi wá wọ mọ́gírìp tó wá ah. jẹ́ time tó jí time tó fẹ́ kírun mọ́gírìp. báwo ló ṣe máa san. kò kí zuru kèké asu no o ti kí zuru. ok o wa kó asu. ok wọn wá gbé mọ́gírìp dúró àbí mọ́gírìp ti tó. no bó ṣe bó ṣe jí o ti gbọ́ tó ń pè mí. so ìgbà tó máa fi sáré ṣe pa ah, òun ti ilé tó wà pa time irun asiri gan ti kọjá pé mọ́gírìp ni but ó sáré ṣàlùwàlà ó dé mosque but irun mọ́gírìp náà bẹ̀rẹ̀ sí kí. wọ́n ti gbẹ̀rún magrib dúró wọ́n ti gbẹ̀rún magrib dúró. kò dẹ̀ tí kì asiri. bẹ́ẹ̀ni. òun ní valid reason láti má ti kì asiri torí kó sùn gbàgbé jẹun. àsìkò tó jí sí yẹn náà lásìkò rẹ̀ wọ́n ti gbé magrib dúró. ó ní àwọn choices ọ̀kan ni wípé kó bá wọn kí magrib tó bá sálámà tán kó mú asiri rẹ̀ wá. وأنت وعليكم السلام ورحمة الله ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè tí ìyàwó èèyàn bá ti ní oyún ẹjọ kí ni ànábì gbá níyànjú ká máa ṣe títí tí ó máa fi bímọ azin bóyá ó ní. ṣé wọ́n kí a máa tọ́jú rẹ̀ kó dẹ̀ máa ṣe àwọn àbíkà. ṣé irú àwọn tá a máa ṣe ní àárọ̀ àtàlẹ́yìn. bẹ́ẹ̀ni ìyẹn náà ti tó kó sí pé bóyá. gbogbo wa ni mùsùlùmí máa ń ṣàbíkà hmm. bọ̀dé tí ó máa ṣe jù ni àwọn tí ó fi ní ìṣọ́ ayatul kursi sotul ikhlas àti maholutan tààrọ̀ àtàlẹ́ yẹn náà ó mu yóò máa ṣe yẹn náà but yóò máa fi àlékún kún torí ti wà ní condition to need the extra strength Now, bẹ́ẹ̀ máa ṣe àwọn adhkar subhanallah alhamdulillah wàlá ilaha illallah allah akbar allah hawla wàlá quwwata illa billahi ilà aliyu ilà azi ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istighfar. Thank you. I'll hmm? ah, continue, inshallah. naam a fẹ́ pẹ̀rùn ká kí irun zuhur inshallah tàbá kírun tán. inshallah continue. lórí dáadáa. ní ti dáadáa. àmín inshallah ti <laughs> gbogbo àná. naam àkọ́kọ́ béèrè mi ṣé ẹni ìrun nọ́fìlà wà lẹ́yìn asiri. bẹ́ẹ̀ni but kó jẹ́ pé gbàrà tá a kí asùn tán torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàrà sàlám sọ pé látúsọ́lé látúsọ́lù bàdàlà asùrì ìlà wàṣẹ́ms mọ̀tẹ́fìàn ẹ má kírun ní ẹ̀yìn asùrì àyàfi tí oòrùn bá yìí clear dáadáa ẹ̀yìn ò ní wípé ẹ má kírun nígbà tí oòrùn bá fẹ́ wọ̀ òjíṣẹ́ lára àṣìlá máa ń kí àwọn sàbí náà máa ń kí àwọn tábìín máa ń kí àwọn tábì tábìín náà máa ń kí ìṣesí àwọn sálàfù ni but kó jẹ́ wípé eh, gbàrà tá a bá ti kí àṣírí tán òun ni a mú wá kó má jẹ́ wípé àwọn àdìlé rẹ̀ ó wá di pé ìgbà tí òòrùn wá fẹ́ wọ̀ yẹn ni ìgbà tí òòrùn fẹ́ wọ̀ yẹn ni ẹ̀kọ́ wá lórí ẹ̀. Eh, ìkejì. Eh, ó ní ìbéèrè kan tí mo béèrè ó ti tó bí two years ago ń two years. bẹ́ẹ̀ ni sà. okay. bọ̀ ẹni pé ẹ máa bá a ṣe research lórí ẹ. okay. like bóyá bíi three months after that mo tún béèrè ẹni ẹ̀ ṣì ń gba research lọ́wọ́ lórí ẹ sà. lórí kí ni ẹ. now ó ní lórí HMO health medical. okay. Uh-huh. no pé yàn sanwó sí hospital so a máa yọ díẹ̀ díẹ̀. actually kì í ṣe pé research lórí ẹ pèsè kí ni conclusion tí àwọn àfáà mú wá lórí rẹ̀ àti báwo la ṣe ṣe tí ó fi wà sharia compliant inshallah alkarim aramileti ní by friday so that uh, ahad tí a tó ń bọ̀ yìí ká fi ká fi kún uh, family program so that uh, inshallah torí ó bá family lọ. Uh, inshallah. Eight nine. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. akuma salaam wa rahmatulahi wa barakatuh. jazakumullahu khairan kẹfẹ. wa rahmatulahi wa jazakumullahu khairan. ìbéèrè tí mo àkọ́kọ́ nípa béèrè tí èèyàn bá rí nǹkan ńlẹ̀ àbí èèyàn rí nǹkan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí ó yẹ pé èèyàn dẹ̀ ń bẹ̀rù wípé téèyàn bá gbé nǹkan yẹn àbí téèyàn bá mú nǹkan yẹn ẹni tí ò ní bẹ̀rù mu lọ bí pé èèyàn kan sàn lọ́wọ́ èèyàn àbí èèyàn gbàgbé nǹkan síbi kan. má tiẹ̀ wo ipe bọ́yá ẹni tí ò rí bẹ̀rù ọlọ́run ó mú un tó o bá ti rí o gbọ́dọ̀ mú ni láti dáàbò bò. ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí àwùjọ ṣe jẹ́ pé gbogbo nǹkan ti bàjẹ́ tẹ́ pé téèyàn bá sọ wípé òun rí nǹkan ẹlòmíì tí ò ṣe pé òun ló ní ó lè béèrè fún báwo nìyẹn máa ṣe ṣe ní. tó bá béèrè fún wàhálà tiẹ̀ nìyẹn ẹnití tí ò ní tó bá béèrè fún wàhálà tiẹ̀ nìyẹn but tí ó pàtàkì masjid tó bá wà nítòsí àwọn elétò bẹ̀ wọn ni ẹ fi lé lọ́wọ́ so àwọn ni wọ́n wàá ṣègbésẹ̀ láti tọpinpin ẹni tí ó ní kó wá ṣàlàyé bó ṣe jẹ́ pọ̀ ló ní. Eh. ìbéèrè ẹlẹ́kejì ni pé tí fámìlì èèyàn tó yẹ pé ó bóyá ó fẹ́ kẹfìrí àbí òun náà wá di kẹfìrí báwo ni wọ́n ṣe lè máa ṣe pẹ̀lú ẹ̀. ó ti di kẹfìrí nù so ìṣesí ẹni tó jẹ́ kẹfìrí náà láàmú ṣe pẹ̀lú rẹ̀ ní tó dẹ̀ jẹ́ fámìlì àní tìdánù tán àdẹ̀ ní túrálẹ̀ fún un. látara wípé kí ni ewu tó wà nínú rẹ̀ a máa rìn mọ́ láti fi jẹ́ pé kárí pé padà nínú rẹ̀ ni wípé kó tí ó rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ kójú kájọ jókòó kájọ sọ̀rọ̀ sotie lápé o ní ó lẹ́rìí fún un tó ṣe kájọ jókòó kájọ sọ̀rọ̀ tọ̀rọ̀gọ̀rọ̀ wọn tó ń bi náà ní àìmọ̀kan. àìmọ̀kan ni wọn ò ní ìmọ̀ nínú ẹ̀sìn Islam tí wọ́n láwọn ń ṣe gangan gan ní tó ń fa wàhálà gan ni. pàápàá jùlọ imam tawhid hmm. torí operating system ni nínú ẹ̀dá nínú agbárí ẹ̀dá àbọ̀kẹ́ ẹ̀dá tó bá ti ní iṣu gbogbo nǹkan tó wà ní ìgbésí ayé ló ní iṣu kí ni operating system yìí Allah subhanahu wa ta'ala ó summarize ẹ̀ ní just in expression kill expression la الله illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. tí àgbọ́yé ẹ̀dá lórí gbólóhùn yìí tó bá ti ní ìṣù gbogbo ìgbésí ayé rẹ̀ ó ní ìṣù ara ní ní ìṣù rẹ̀ ní òbí shirk ara ní ní ìṣù rẹ̀ ní òbí bídà ara ní ní ìṣù rẹ̀ ní òbí fisk so ló fi jẹ́ pé ẹ̀dá gbọ́dọ̀ máa ṣègbìyànjú gbogbo ìgbà bí kò ṣe ní wà infested. Number ten. Okay. Ọlọ́run àtiwọ́n náà. Eh, question ti pọ̀ sa. mọ́mà ọgbẹ́ question rẹ máa ń lóyún ọmọ ń pọ̀ ma. bẹ́ẹ̀ni eh, sir the first one ó jọmọ́ ẹni tó níyàwó méjì lẹ́ẹ̀kan ìyáálé wà lẹ́kọ̀ọ́ ìyàwó wà ní Ìlọrin bọ̀lọ̀ ń wá wà. èkó ló níṣẹ́ iṣẹ́ wa ló dá níṣẹ́ ara ẹ̀ but. kí ló dé tí o fi mú ìkejì wá bá a ní èkó náà ń gbàdá ẹkún àyè gba ó dẹ̀ lágbára débi pé ó dá ṣẹlẹ̀. tó unfortunately Ìlọrin gan ló kọ́ kò tí ì kọ́ lé sẹ́kọ̀ọ́. ok ẹyin ò ṣe issue. ok then. Eh, Iléṣà ni tèkó ń gbé. bẹ́ẹ̀ ni sà èmi tẹ̀tí suggest ẹ̀ fún wọn gbà kan pé ó tẹ̀ jẹ́ bí èrú màá ń palọ̀ torí kò sí bí abandonment ò ní ṣe máa ṣẹlẹ̀ ó tẹ̀ pọ̀ sà ìkùnsùn ni wọ́n máa ṣẹlẹ̀ yọmọ àbòsí ọmọ ṣẹlẹ̀ tọ́dẹ̀ jẹ́ pé obìnrin ò kì í fìyẹn wọ́n fìyẹn bùnyàn kò sóbìnrin tí ó fìyẹn bùnyàn. tó ó dàbí wọ́n ti fi àbòsí yẹn san àbòsí ni so mo wá fẹ́ béèrè. n ti máa ń bí náà. because he spend most of his time here and whenever he goes to Ìlọrin ó máa rí i pé ok ó ti fẹ́ lọ rest ní ti Ìlọrin yẹn. Mm-hmm so tó bá wà níbí it could stay as long as one month two months tó bá lọ sílẹ̀ yìí náà ìgbà tó bá tó ná owó tó ti kú lọ tó máa <laughs> bẹ̀ so á dà yẹn pé ó bá wà níbí ó ṣàbòsí tó bá tó wà níbẹ̀ náà á tún gbàgbé ara yìí náà so the best I I now want to, I have suggested for him before that he should he should rent a space of even if it's a two bedroom flat a, a, again. níbi kẹ́ni ẹ̀ wá. bẹ́ẹ̀ni. òun wá ń sọ ní sọ pé ìyàwó lòun gbádùn lọ́rin bẹ́ẹ̀. kọ̀gẹ́ta rẹ̀ ni kọ̀mọ̀tì ń ṣe kọ̀mọ̀tì ń ṣe. ìkejì sà eh, bàbá kan máa ń tank fún wa bíi epo pupa. so we usually give him money ahead kó lè fi kó lè fi ṣe àwọn preparatory but in the process epo tó bá gbé fún wa kì cover owó tá a bá okay ó lè máa jẹ wá lóhùn náà títí di epo bá dé. okay. so as i time ta fún lówó ó lè máa jẹ wá lówó epo bíi jerrycan bíi márùn-ún epo dẹ̀ ti wá di something else now so are we going to still insist on five keg. bẹ́ẹ̀ni. or bẹ́ẹ̀ toro ti gbowó. aba convert owó yẹn. torí pé ó ti gbowó lẹ̀. okay sir. Hmm so kì í ṣe bóyá àwo new rate báyìí five k two, jù báyìí náà láti mọ. ẹ ti di bí gbàdá pé bá invest ẹ náà yìí ní invest sí. ok sir naam bọ̀ tó bá fẹ́ palára ládọ́rọ̀ wọlé àdéhùn tó bá palára kó ṣàlàyé fún yín kẹ́ ẹ review rẹ̀ torí ẹ gbọ́dọ̀ palára òun náà gbọ́dọ̀ pa yín náà lára. a ní wọn lára sa. naam tẹ́ bá nínú kẹ́ wá kẹ́ review. ok mm. Mm. then the, eh, the third one a friend another state. ó máa fẹ́ ó fẹ́ ó lóun fẹ́ báyàn market ọjà téèyàn ń tà ń bẹ̀. ó wá lóun fẹ́ máa gba commission lórí market yẹn. mo wá ní ṣé ó right ṣé service náà ló ń render ni dàbí owó tí ó yẹ. kó gbowó service ẹ̀ kó má gba commission. Eh, eh, as that commission service. àti tẹ́ bá yẹ pé ẹ kó ẹrù fún ẹ kọjá fún kọ́ta níye tó bá wù. òun fẹ́ introduce customer sí wa àwa fún un lówó lórí customer ta introduce fún un. Ah, okay ká má gbà yín lọ. the third one sir ọjà téèyàn ti nílé kí dọ́là tó lọ sókè àbòsí pé mi ò bí àbòsí ni ṣá ah. ọlọ́jà ni kóun lè fowó yẹra another one ben. at the present cost. our increase the selling price yẹ kó lè meet up the present cost price. rárá the present price ọjà tó ti ní nílé tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni sá. tí owó ọjà nísìnyí bá wá high tọ́ta ní réètì tó ń bẹ lọ́jà nísìnyí. Uh, yes it, uh, ah. eh, but a bá wo eye tó fẹ́ there is a very big gap òun náà wọ́n sọ pé nítorí present market price. rárá iye tó rà tẹ́lẹ̀ owó ọjà current price owó ọjà change ma lọ́wọ́ lórí tó ní tẹ́lẹ̀ ọlọ́run kẹ́ni ó lè lọlẹ̀ náà ó lè lọlẹ̀ náà ọlọ́run kẹ́ni price ni ọjà ni ó determine iye tí a máa ta látara determination ẹ̀sìn rẹ̀ ó lè lose ó lè gain now àwọn máa wò pé wọ́n deliberately push body yẹn sí consumer ni pé ah, ìwọ ta then wá owó kunkun ra mi. market ni ó determine ti iye tá a tajà. okay sir yeah. because the same market tọ́jà yẹn bá wálẹ̀ ẹni a máa insist pé ìgbà tó ń ra ó wọ́n. rárá kò ní choice kò ní tó ṣe yọ yà ló ń gbàǹjo ni kò sí tó lè ṣe sí yọ jẹ nǹkan rẹ nìyẹn. okay. Yeah the, the, the, the last ones, sir. Yeah. Uh, a travel lọ bìkan. naam. àwa fẹ́ kí jamo. ati ki kí magrib. naam pẹ̀lú jama. naam. so amu isha iṣẹ́ yìí wa. naam. àwọn kan wá wọlé wọn wá join wa. Okay, so on eh, join wa. wọ́n join lórí iṣẹ́ àbí lórí magrib. wọ́n join wa lórí iṣẹ́ fe ki kí magrib. naam. so àwa wá sálámù àwọn náà dìde wọn complete. Mm-hmm. èmi wọ́n wọ pé in order not to cause such situation lọ́jọ́ mi kan tó join wa lórí ẹ̀ ṣé kò bẹ́tà káwọn méjì ta fẹ́ kí jamu yẹn ká kí separately independently. kò sí tó dín tẹ́ ṣe lọ́wọ́. kì í ṣe bóyá kan tó ń fa another jama. rárá rárá rárá. jazakumullahu khairan. alhamdulilayi. alhamdulilayi. <laughs> so. Last question now. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wọn sún déètì yẹn wọ́n ti àgbé láti wá bá bàbá yẹn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìfọ̀míṣọ̀ tó ń fún mi wọ́n wá ní kámi ní déètì náà